wo ayé alukùránì fọ́nsọ́tà alẹ́ imran ayé 164 ọlọ́wọ́ bá sọ pé làkọ́dí máa ń nà lọ́wọ́ alẹ́ mọ́kùnmí ìbáàkà fíhìm rọ́sùlẹ́m min anfusihim يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن ọlọ́ni làbárí mọ́nà lọ́wọ́ alẹ́lẹ́mọ́mìnì ọlọ́ni mo ti sóòrè mẹ́rin ibẹ̀yẹ mọ́mìnì mọ́nà wà ọlọ́ni mo ti ṣe orí tí ò láti wé sẹ́yìn mọ́ mi a máa wò pé lóore wọlé lẹ́yìn kí lóore náà ìgbà àdàbí rọ̀túlá mi àrùn òkúsìhìn orí tẹ́ẹ̀lì rírú ẹ̀ sẹ́ni kankan tí ń bẹ lórí ilẹ̀ tí ò lè rírú ẹ̀ òun náà ni pé mo gbé ànágbà Muhammad sallallahu alaihi wasallam mo gbé ìdílé kọ́wá ti dẹ́mọ̀ yìí ọlọ́ni orí tí ò sí rẹ̀ ó fi yá pé gbogbo nǹkan tá a fi sórí rẹ láyé tá a bá payà lọ́dọ̀ ànábì látara alukoran látara súnà rẹ̀ á bà lẹ́kọ̀ọ́ rẹ̀ tùmùkù lọ́wọ́ rẹ̀ wọ́lá ọ̀ma bọ́ọ̀ bá sì máa béèrè لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وعن النبينا يتلو عليهم آياته يتعو لنبي واسلاي سواتو ونكسو سواتا جاني كتاجا سواتي تاجبين قواسي kí ló dé yàtúnú àléhìn máa yá sí yọ́ máa kà wọ́n yọ́ máa kọ́ wọn máa rè wọn wọ́n yóò kí ni máa náà wọ́n yọ àléhìn homo kíta lọ́wọ́ yóò tún máa wọn ọ̀tọ̀ ní rè ọ̀tọ̀ ní kọ́ àdájọ́ kó méjèèjì sọ́nà lọ́wọ́ rẹ̀ ọ̀sẹ̀ ló jẹ́ sí olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ títà tá a ní nísìn ló fi dẹ́sí gbogbo olùkọ́ yẹ kọ́ lọ gba kí ni wọ́n ń pè ní rírè rírè báṣe rè rírè ní ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ tíṣà tó bá wọ kíláàsì yọkàn máa develop ọpọlọ ọmọ lásán ni ọpọlọ lásán ni focus ẹ̀jẹ̀ ń pè lólùrè bó o ṣe ń develop ọpọlọ rẹ lọ́mọ develop àlàáfíà rẹ lọ́mọ develop bó ni yóò ṣe máa báwọn èèyàn gbé lọ́mọ develop ẹ̀sìn ẹ̀ lọ́mọ develop bó o ní àlàáfíà rẹ ń tọ́jẹ láàárọ̀ ń tọ́jẹ lọ́sàn ń lálẹ́ títí àwọn olówó abéèrè bí wọ́n mọ̀ yà ah, ah, àwọn ọ̀rẹ́ ń jẹ́ láti last term tẹ́lẹ̀tẹ́lẹ̀ na bẹ́ẹ̀ pé term yìí àwọn ọ̀rẹ́ yìí kọ̀ tẹ̀mọ́ dáadáa títí àwọn oníbèrè rẹ̀ ó yẹ tó lùrẹ̀ nìyẹn tó bá gbó lùrẹ̀ kì í ti nìkan wà tó bí ọmọ gbogbo máa mójú ọmọ ọmọ tí máa bá yẹ bí ti ń kọ́ ni bẹ́ẹ̀ náà ṣe kíni ní òde sallallahu alaihi wasallam ìdí ni ẹ̀dọ́ lọ́wọ́ sọ pé ànábì yẹn tí mo fún yín yìí mọ́nà lọ́wọ́ ọlọ́run ni mo so ilé ìrírí fún yín bí wọ́n gbé olùkọ́ tí ó sùn jólù rè kọ̀pọ̀ kọ̀kọ́ mọ́ bàbá wa gbìyànjú táwọn náà wọ́n náà bó láti jẹ́ olùrè ó jẹ́ ká mọ díẹ̀ ló fi jẹ́ pé a ní ìdí ká kóra wa gbogbo olùkọ́ ká tó kóra wa tí a bá jẹ́ mùsùlùmí ká má fi tó ní ta fọ́nú western education padà lọ́ka àwọn islamic books tọ́jẹ́ tó yìnbó tọ́ka gbọ́ arabic tọ́ka mọ́ kíw lọ́ka sí kíw owó rí pé kí ni ìlànà irinṣẹ́ ìwé lànà fi tójú àwọn sàábé yìí tí wọ́n fi di ọ̀gá gbogbo àwọn onímọ̀ tẹ̀mẹ́ lórí ilẹ̀ nígbà tá lóko láyé sọ́nà ọmọ àwọn àyè ilé ẹ̀kọ́ kan náà wọn lọ ilé ẹ̀kọ́ tá ilé ẹ̀kọ́ ànábì sọ́nà ọmọ àwọn àyè tá lólùkọ́ wọn wọn olólùkọ́ méjì ànábì yẹn lọ́kọ́ wọn sọ́nà ọmọ àwọn àyè ọwọ́ àti oríṣiríṣi àpẹẹrẹ rere wọn àbí lélẹ̀ ẹ̀kọ́ àgbà lọ́pọ̀lọpọ̀ wọn kọ́ lọ́dọ̀ ànábì

báwo wà láwọn àgbàlagbà ìyẹn ní pé ayé tó lòrè nìyẹn olùkọ́ nìkan la jẹ́ tàbá fẹ́ jẹ́ olùrè tàbá jẹ́ olùkọ́ tàbá tó jẹ́ olùrè àti àkókò tí ó tó nǹkan nítawọn olùkọ́ wọn àti láàrin àkókò tó gùn àkókò kékeré làwọn ò ti ṣe lọ́bi jẹ́ pé àlejò wọn àbí sọ́ọ̀dì rọ́ọ̀dì ọ̀la wáyé wọ́n sọ wípé ìtumọ̀ ayà yìí ni pé àìlèmóhùn ẹ̀kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ wà á dìbòhùn ẹ̀tún wá rè wọn sọ ma pé ẹ̀kọ́ yàtọ̀ sí ẹ̀yọ́ mi dá wílẹ̀ kan méjèèjì la gbọ́dọ̀ fọ́mọ o tọ́ ọba fọ́mọ ní méjèèjì yìí ó sì pé o ó fún ní mímọ̀ ó wà fún ní rírè rírè ní àwọn ìwà rere àwọn ìṣe rere àwọn ẹ̀sìn tó dúró dáadáa kábẹ̀rẹ̀ àwọn ọmọ wa.